àwọn àdàbà tí kò lè fò ààyè ló tún wọn dá káàyè má tún mi dá káàyè má tún wá dá ọ̀rẹ́ ẹ̀bẹ̀ mo bẹ̀ Ọlọ́run mi káàyè má tún mi dá mi ò mọ̀ bóyá ó rádùúrà yẹn ó lè dàbí orin ṣùgbọ́n tẹ bá rí ẹni tó bá ti bẹ̀rẹ̀ dáradára ṣùgbọ́n láàrin méjì tó déédéé di pé nǹkan dojúrú kò yé mọ́ mi ò mọ nǹkan tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́ yìí whatever you might have been passing through I don't know I don't know what the situation is making you to pass through I don't know the circumstances around you I don't know what your environment is presenting before you like a challenge right now bọ̀ gbìyànjú kó kọrin yẹn. àwọn àdàbà tí kò lè fo ayé ló tún wọn dá káyé má tún mi dá ọ̀rẹ́ káyé má tún ẹ dá ẹ abẹ̀bẹ̀ ẹ bẹ̀ abẹ̀ ọlọ́run o káyé má tún wá dá sọ pé káyé máa mà fọjú àdàbà mi ò ẹlẹ́dá ojú àdàbà rere mi ò mọ̀ bóyá ẹlòrin yẹn kọ ẹ lòrò pé à ń ṣeré àwa nǹkan rìn ṣùgbọ́n ṣá àwọn kan máa ń gbénú afẹ́fẹ́ ọ̀rọ̀ ló ń jẹ wọn àmì ni orúkọ wọn àṣẹ lórúkọ wọn lọ́fù máa ń ní kéèyàn yé máa dédé ṣépè fọmọ kéèyàn yé máa fọwọ́ gbárí mú máa dédé ṣépè ọ̀rọ̀ kékeré ni mo kàn fẹ́ sọ lọ́sàn yìí ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa ká bá mi rìnrìn àjò yẹn kábàámi rìnrìn àjò yẹn ohun tí ò tó nǹkan kan tó fẹ́ máa pera ẹ̀ ní nǹkan fún ọmọ Yorùbá kò ní ní ìwọ tó ń wò mí lára ohun tí ò tó nǹkan kan tó ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú lórí ilẹ̀ Yorùbá kò ní da ẹ̀ láàmú bàbá màmá kò ní da ẹ̀ láàmú mi ò mọ̀ bóyá ọ̀rọ̀ mi mi mọ̀ bóyá ó yé yín ṣùgbọ́n tá a bá rẹ́ni mẹ́ta péré tó àmì àdúrà yìí ṣe tó dẹ̀ bá mi fi búrọ́kàsì tó bá mi fi ṣọwọ́ sẹ́ni mẹ́wàá péré ó ṣe inú iṣẹ́ olúwa nìyẹn gbogbo ẹ̀ náà kọ́ lówó ó fún ni òtó yàn tábàlà fẹ́ràn ara wa a kì í àní yára wa jẹ ṣe la máa ran ara wa lọ́wọ́ bó ṣe ń ṣe tolúwa ọlọ́run bẹ̀rẹ̀ sí ní lànà ayọ̀ fún ẹ ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ ọ̀tọ̀ lọ́jọ́ ẹni o ọ̀tọ̀ lọ́jọ́ ọlọ́jọ́ ọjọ́ ọlọ́jọ́ ìgbọ́ nígbà àti mi àti àní báwọn dìjọ́ lò mo máa ń pariwo ọ̀rọ̀ kan láti bàtà ti bẹ̀rẹ̀ àdúrà ọjọ́ mẹ́rin yìí mi ò mọ̀ bóyá ẹ rántí ọ̀rọ̀ yẹn ìwọ̀n bóyá rántí gbólóhùn yẹn gbólóhùn yẹn ni pé a kì í lé ọmọ kọjá ilé bàbá a kì í lé ọmọ kọjá ilé ìyá <laughs> ẹlòmíà ni ọmọ tí bàbá àti ìyá ẹ ti kú ńkọ́ ẹ ó máa kú ẹnìkan ibi tó bá ti gbà pọ́ ọmọ ni ẹ ó dọ ọmọ náà nìyẹn ibi tó bá sọ gbà pé ẹrú ni ẹ ó dẹ ẹrú náà nìyẹn ẹ mọ̀ pé ìdá ni Yorùbá sọ pé ó máa ń pera ẹ̀ lẹ́rú ṣùgbọ́n ọwọ́ tó bá ti sọ̀rọ̀ ẹ̀ dọmọ ọwọ́ tó bá ti jábí amọ́ tó ti gbàyàn lọ́mọ àfi ẹni tó bá sọ pé òun kì í ṣe ọmọ ẹ mọ́ nìkan ló máa tanù bẹ́ẹ̀ni a kì í lé ọmọ kọjá ilé bàbá a kì í lé ọmọ kọjá ilé ìyá onítàníyá ẹ tàníyá ọmọ àlè tàní bàbá ọmọ àlè ẹni tó sọ pé ìyá òun yẹn náà nìyẹ ẹ <laughs> tàní bàbá ọmọ àlè ẹ ẹni tó pè ní bàbá yẹn náà ni bàbá yẹn. ìpàkọ́ ògbọ́sùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́ ọmọ ọmọ ẹ̀mí wọ́n fèsì ibi tó ń lọ the major thing tí wọ́n mú wá fi dà wá láàmú ni pé wọ́n máa ń distract tó bá ti distract tó ti follow distraction ó máa bá rẹ̀ ńlẹ̀ ni kò sí bóyá fẹ́ ṣe. a kì í lé ọmọ kọjá ilé ìyá a kì í lé ọmọ kọjá ilé bàbá èdìdì ọ̀rọ̀ ni ó láwọn tó lè yé ẹ gbọ́ a kì í lé egungun kọjá ìgbàlẹ̀ a kì í lé orò kọjá ìgboro gbogbo ẹ̀dá tó sọ pé ò ní sinmi ìdá Michael kó máa pa wọn rẹ́ gbogbo ẹ̀dá tó nílẹ̀ Yorùbá ò ní sinmi ìdá Michael kó máa pa wọn rẹ́ àwọn tó wá sọra wọn di orò tí ò ṣe orò dáadáa fún wa nílẹ̀ Yorùbá tí ò gbé mímọ́ dání fún wa tó ń gbé májèlé rù kiri tán wábi tó fẹ́ sọ sí wọn lọ máa sọ ságbolé ara wọn àwọn tó sọra wọn di egúngún tí ò ṣe egúngún abiyamọ kó rẹ mọlẹ́kún nílùú tó yẹ pé ṣe ló fẹ́ máa pọ mọlẹ́kún máa mórí tara lé máa mórí tara oko máa mérè ta gbogbo àwọn tó tọ́pẹ́ra wọn ní ẹgbẹ́ ọ̀jẹ̀ ìlú gan irú àwọn ìṣẹ̀rábẹ̀ eégún kì í wà bí ò bá sí gbàlẹ̀ ìgbàlẹ̀ làṣírí egúngún ẹ gbọ́ o a kì í lé olóró kọjá ìgboro gbogbo àwọn ẹbọra ènìyàn tí wọ́n rí ìgboro sá sí ìgboro tó ń gbà wọ́n yẹn bíbélì wípé Mósè sọ fún olúwa ó ní àwọn ènìyàn wọ̀nyí ó ní wọ́n ti ṣe ohun tó burú jù ní ojú olúwa ó ní olúwa mi ò fẹ́ kí irú àwọn èèyàn wọ̀nyí kí wọ́n kú ikú kí wọ́n kú ikú tí èèyàn kú rí torí pé nǹkan tí wọ́n ṣe ò dáa bíbélì wípé wọ́n lọ sí sàárè láàyè ilẹ̀ ńlá ni ó gbé wọn mì ẹbí kóra àti àbírámù wọn parẹ́ gbogbo ẹ̀dá tó sọ pé yorùbá ò ní dúró irú ikú tí ènìyàn ò kú rí irú ẹ̀ ló máa kọlù wọn lórúkọ olúwa ìnira pé mẹ́rin gbogbo ẹ̀yin tẹ́ ń fọkàn bá mi rìnrìn àjò yìí ẹ ò ní ṣe lásán láṣẹ àti agbára àwọn tó ní ilé ayé láṣẹ àwọn agbára tó ní pé ká máa lọ láṣẹ àwọn tó dà orílẹ̀ wa lórí níbi gbóná ní tútù tó sọ pé ká máa lọ bólúwa ti ń bẹ láàyè tí ẹ̀mí ẹ̀ wá láyé gbogbo ọkàn tó bá wà ní ìrìn àjò ọjọ́ méje yìí tẹ̀dẹ̀ ń ṣe gbogbo iṣẹ́ tó yẹ ká ṣe àti lè sọ bóyá máa dúró ṣe rántí pé ìgbà tí wọ́n fẹ́ dá ìjà Ìbà Gani Adams sílẹ̀ pẹ̀lú Chief Sunday Igboho ń gbà yẹn ọjọ́ méje náà la pè àfìgbà tí ìjà yẹn parí ká tó dúró eléyìí ń sìn ọ̀rọ̀ lórí occupation ọ̀rọ̀ lórí reclamation ọ̀rọ̀ lórí celebration jubilation yìí fún gbogbo ọmọ Yorùbá ni kì í ṣe fún a particular person so lọ́nà tí ò ní dàlúrú lọ́nà tí ò ní àfẹn tó bá wá wàhálà sórí ààrẹ so ni mo ṣe ń gbà ládùúrà a ò mọjọ́ ta máa dúró àdúrà ìṣùmọ́ ṣá ìwọ náà má dúró má darapọ̀ mọ́ wa kájọ máa gbà lójoojúmọ́ mo gbà ládùúrà gbogbo ibi tí àwọn alágbára tó ní pé ò ní sinmi nínú ilé tó fi ṣe bí àtìlẹ́yìn ibẹ̀ kó bẹ̀rẹ̀ sí ni wọ́n lára bẹ́ẹ̀ ló ṣe máa rí o lọ́la àṣẹ kan tó wà ọ̀rọ̀ tí mo fẹ́ bá a sọ lé ní òpọ̀ ẹ jẹ́ ká sáré lọ sídìí ọ̀rọ̀ yẹn náà ǹjẹ́ tí ẹ fura ṣáà yín èèyàn mi pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tọ́lọ́run bá fẹ́ ṣe nǹkan tó bá lágbára ọlọ́run kì í sábà lo ọ̀pọ̀ èrò gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí nípa ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ nípa ọ̀rọ̀ aláàjì ọ̀kan lọ́mọ nípa ọ̀rọ̀ bàbá májàsọ́lá mo rí gbogbo kọ́ọ̀lù yín o mo rí mẹ́sẹ̀gì sí yín o ṣùgbọ́n a sì ń bọ̀ níbẹ̀ yẹn ibẹ̀ yẹn kọ́ ni ẹni tó bá fẹ́ kí nǹkan dúró ó ní bó ṣe ń gbé o ẹni tó bá fẹ́ kí nǹkan wó ó ní bó ṣe ń gbé o kò ní wó látọ̀dọ̀ ti tèmi àti ẹ̀ àwọn ò ní jẹ́ ẹni tí ó bá dẹ̀ fẹ́ kó dúró ó ní bó ṣe ń gbèrò bẹ́ẹ̀ ni so àwa máa gbèrò ni àwa ò ní jẹ́ kó yẹ lọ́dọ̀ tiwa bí ọ̀rọ̀ tí mo máa ń sọ wípé wẹ́ eh, ó di pé wọ́n bú eh, bàbá wa nísìn ẹ̀yin náà rí bó ṣe rí lára wa ọlọ́run ló ń bá wa sọ̀rọ̀ wípé gbogbo àwọn táwọn ènìyàn wa ń bú ń gbà yẹn tí mò ń pariwo wípé ẹja ṣe sùúrù ẹja ṣe sùúrù ẹja ṣe sùúrù ó ní bọ́rọ̀ yìí ṣe rí ẹja ṣe sùúrù ká lè rójú tú ọ̀rọ̀ kò bá má tiẹ̀ lé tó yìí bọ́tà ọ̀pọ̀lọpọ̀ ni ò dáhùn ọ̀pọ̀lọpọ̀ nípa àwọn olóṣèlú fún mi lówó ọ̀pọ̀lọpọ̀ nípa àwọn ọba fún mi lówó ẹ mọ́ra yín o ẹ̀yin tẹ́ sọ bẹ́ẹ̀ àyín tẹ́ sọ lẹ́yìn àtẹ̀yìn tẹ́ sọ sáwọn tó gbọ́ lọ́wọ́ tó wá bá wa ẹja ṣe sùúrù èbú ló kọ àwọn pípì ọ̀pọ̀lọpọ̀ wọn ló ṣe ń bọ̀ wá darapọ̀ mọ́ wá síjọ́ máa jàjà yín ni ẹ kọ́lẹ̀ wọ́n á darapọ̀ tipátipá ní ṣòkòtò ń wọ̀ òkú kò ní wọn wọn ò ní bẹ́ẹ̀ lómi níbi tó wà tó ti máa pariwo yorùbá nation ló kàn ó ní nǹkan tó ń bọ̀ yìí sùkánì mo rẹ́ni márùn péré ń gbà yẹn kájọ tètè darapọ̀ ká má bẹ́ẹ̀ bú mọ́ mo máa wọn tó bú ọba àlùmí ń gbà yẹn náà kémi náà wá sọ pé ó yá ó bú ọba àlùmí kí ni ò bá ṣẹlẹ̀ kémi náà báwo ló ṣe máa rí ara ẹni tí wọ́n bú ọba àlù ẹ̀ ń gbà yẹn tọ́dẹ̀ ní point pé ọba àlù ẹ̀ ṣe nǹkan kan tí ò dáa tó sọ fún ọ pé láyé kọ́ má sọ̀rọ̀ sọ ọba àlù òun mọ́ nínú àwàtàjì títọ̀ náà ni so mélòó mélòó àwọn tó wá tó wá tó wá ń fi Ìbà Gani Adams fi MC Olúọmọ fi gbogbo wọn ta yín gbà yẹn ẹ mọ bó ṣe máa rí lára àwọn ọmọ tiwọn náà àti àwọn fáǹsì tiwọn náà ká kí wọn pé wọ́n nípa mọ́ra o inú mi dùn mò ń gbọ́ ọ̀rọ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ wa ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé ìfẹ́ àti ìṣọ̀kan la nídìí lọ́wọ́ báyìí so ló jẹ́ kí n fẹ́ dá sí messages tó ń wọ WhatsApp mi if not in the ní anybody má pè mí sí nǹkan tí ò kàn mí nǹkan tó kàn mí ni pé òmìnira ilẹ̀ yorùbá nǹkan tó kàn mí ni pé actualization of yorùbá land ohun tó kàn mí ni pé àlàáfíà ilẹ̀ yorùbá kí n dẹ̀ má gbàdúrà mi ni mi ò dẹ̀ bólóṣèlú jà mo ń tẹnumọ́ látijọ́ yìí ó lójú ẹni tó lè sọ pé òun ní búdí òbí tí mo ti bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ sí MC Olúọmọ àbí sọ̀rọ̀ sí bàbá Ìbà Gani Adams lẹ́yìn pé mo gbàdúrà fún wọn kódà ìgbà tí wọ́n faṣọ dúdú kọjá tí pupa tẹ̀lé tí mo dẹ̀ lórúkọ MC Olúọmọ mo fi ṣàdúrà náà mo dẹ̀ ṣe program ní ẹgbàdúrà fún MC Olúọmọ àwa pẹ́ di ẹ̀ngbà yẹn náà kò sẹ́ni tó gbọ́ ó láwọn kan tá a ṣe tá a pariwo ẹ̀ tẹ́nibọ́dì ò mọ̀ torí tó bá mọ̀ ń sìn wá ní yes ara àwọn tó ń dàlú Yorùbá nation rú lélẹ̀ kó dẹ̀ rí bẹ́ẹ̀ kálàáfíà ìjọba là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n kàkà kí wàhálà yẹn kó dé má má yẹn wọ́n rí fèrèfèrè lóòótọ́ ṣùgbọ́n ṣe bí ayé ìgbà yẹn ni wọ́n tún padà lọ di garage uh, garage and parks ní kan management wọ́n tún lọ òkè sí ni so àwọn ò sí láàrin àwọn ọ̀tá wọn ṣùgbọ́n gbogbo ẹni tó bá fẹ́ èèyàn kọ́ gbogbo ẹni tó ń báyàn fẹ́ yín kọ́ ló fẹ́ràn èèyàn gbogbo ẹni tó sọ pé èèyàn wa ni bọ̀dá wa ni ara ara ilé wa ni gbogbo wọn kọ́ ló fẹ́ràn ẹ̀ ẹlòmíì bó ṣe máa jìyẹn sí kòtò ló ń wá ṣùgbọ́n lágbára ọlọ́run orí á máa kó wa yọ ó tí ọ̀pọ̀lọpọ̀ wa bá mọ̀ wípé ọlọ́run kì í sábà lo ọ̀pọ̀lọpọ̀ èrò ṣùgbọ́n ọlọ́run máa ń lu àwọn ènìyàn ènìyàn náà máa pọ̀ o táwọn èèyàn bá ṣara wọn jọ tán wọ́n máa ń pọ̀ o ènìyàn máa pọ̀ o mo máa ń sọ kinní kan fún ẹ̀yin ènìyàn gbogbo akọni jáwéjáwé o ẹ bèrè àwọn wo ni ìran Ọbàtálá tí wọn ò ní bá yín jáwé tí wọn ò ní bá yín ṣaàgùn kiri ètùtù òòṣà nìkan làwọn máa ń ṣe bó bá ṣàwọn lóògùn wàá forí ko bọ́ bomi fún ẹ lásán tó ṣàdúrà sí dandan ni kó jẹ́ fún ẹ àwọn wo ni àwọn wo ni ìran irúmọlẹ̀ àwọn ìran irúmọlẹ̀ náà wà àwọn ọmọ Yorùbá <laughs> ẹ má jẹ́ kí n lọ sí gbogbo ibẹ̀ yẹn ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn jagunjagun ẹ rí i pé àwọn jagunjagun ọ̀pọ̀lọpọ̀ jagunjagun ló jẹ́ pé wọn kì í sábà rí ajé because tó bá ti ṣe má darí kan ìbọn má darí kan ayẹta má darí kan fọ́bọn má darí kan tìdíjò má darí kan séta má darí kan gbá má darí kan àwo bẹ́ẹ̀ náà ló ṣe má darí kan owó most of ẹ lọ most of àwọn jagunjagun yẹn ló fi kama kama máa ká máa káàánú àwọn tó bá pèrè àwọn ní jagunjagun tó bá gùnkè ká máa káàánú pé ọlọ́run má jẹ́ kọ́ ọlọ́run má jẹ́ ọ jábọ́ particularly ẹni tí ò robi sí ẹ tí ò dẹ̀ fi jà lọ ẹ. kò easy bàbá kan ló sọ̀rọ̀ ńgbà kan bàbá yẹn ní tó bá sọ pé èèyàn olówó ìwọ jẹ́ alágbára ojúlóògùn bẹ̀rù ẹ o ẹni tó lówó fún ọdún mẹ́wàá tó dẹ̀ maintain ẹ̀ fọ́dún mẹ́wàá àtiwọ́ tó lè maintain owó fún ọdún kan o maintain prosperity o maintain àkàbà ògo o maintain ẹ̀ o rí maintain láàrin ọdún kan tó gbélé ẹ lọ́wọ́ oníṣòrí pẹ́ wíwẹ́ni bẹ́ẹ̀ kì í ṣẹgbẹ́ ọgbọ́n tó fi tóun fi maintain owó fún iyọ àìlóye ọdún yẹn ó yẹ kí wọn náà lè fi maintain tiẹ àìlè maintain tiẹ láàrin ọdún kan ọdún méjì ọdún mẹ́ta yẹn kí ẹni tó succeed alágbára èèyàn ni ọgbọ́n yẹn ó lè fi gbé dagolo kó sọ ẹ ọ̀rọ̀ wà ń bẹ̀ fẹ́ni tó bá jẹ́ ọlọ́gbọ́n ẹni tó bá fẹ́ ní sinmi tó fẹ́ ní fọkànbalẹ̀ á mú ọgbọ́n nínú ọ̀rọ̀ yẹn gbogbo fàdé ń pariwo lórí ọ̀rọ̀ pé yes a fẹ́ jáde a jáde just a pity the way táwọn èèyàn wá fi start ó ní bí ènìyàn ṣe máa ń kọ́kọ́ rin ìrìn àjò láyé ó ní bí ènìyàn ṣe máa ń kọ́kọ́ rin ìrìn àjò ṣe rí bí a ṣe bẹ̀rẹ̀ yẹn náà ó dá o ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó bá wa bẹ̀rẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ yẹn ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó bá wa bẹ̀rẹ̀ but èmi fẹ́ sọ kinní kan lénìí mo fẹ́ sọ kinní kan lénìí ó yà mí lẹ́nu ẹ̀yẹn orú agbègbè irú àwọn agbègbè ibi tá a wà yín sìn ẹ́ ó níbi kan tí mo wà mi ò fẹ́ máa júwe rẹpẹtẹ but àwọn tó mọ̀ kí mo wà ń bímọ kò sí fún nǹkan méjì o ẹ̀bẹ̀ àdúrà náà là ń gbà kiri o bá ṣe ń lọ aginjù là ń lórí òkè ọlọ́run lọ́ba ẹlẹ́sàn bọ̀ kí nìkan tí mo fẹ́ mú jáde nǹkan tí mo fẹ́ mú jáde ni pé ẹ bá mi mú kíní yẹn fún ẹnìyẹn ok mò ń bọ̀ nǹkan tí mo fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yẹn ni pé nígbà táwọn ènìyàn wá bẹ̀rẹ̀ ó láwọn ẹ̀dá kan tó yẹ ká kọ́kọ́ rí ó láwọn ibi tó yẹ kó dé bẹ́ẹ̀ ni ẹnlẹ àwa la fẹ́ jáde láti béèrè fún ẹ̀tọ́ wa ẹ̀rù ń ba ẹlòmíì ẹlòmíì ni ẹ má dọ́dọ̀ mi o kí ló ń tó fà á torí mọ̀ fún agbára òun ò ká bíbélì ẹni tí wọ́n bá bẹ̀rù lọ́jọ́ ìjà agbára rẹ kò tó nǹkan òótọ́ ni o àdè lè fọ́ọ̀sì ẹni tó bá lóun ò lè jáde bọ̀njẹ́ àwọn àwọn èèyàn kan wọ́n wà tó lè jáde bọ̀ yàtọ̀ sí yẹn ṣẹ́rí bó ṣe yẹ kẹ́ ẹ bẹ̀rẹ̀ ẹ̀ gangan gbogbo àwọn lọ́dẹ àwa dá àwọn ibìkan ńgbà tá a débẹ̀ wọ́n sọ fún wa pé àwọn kí ló ń jẹ́ Yorùbá nation lóòótọ́ a lè dé gbogbo ìlú ṣùgbọ́n ṣá àwọn olórí olórí kan wà tá a gbọ́dọ̀ irú olórí àwọn ọlọ́dẹ wọ́n lólórí ní Nàìjíríà àwọn politician mọ̀ àwọn politician ní nǹkan tó ń ṣe fún tó bá di gbàgbọ́n sìn yìí àwọn yẹn ló máa lọ gbé dìde pé ó yá ẹ ṣàjẹ́ àtàwa ìjẹpo wa ìjẹ yọ wa ẹ má jẹ́ ọ̀pọ̀ àwọn èèyàn wa jẹ́ ẹ dìde gbogbo bẹ̀yẹn nílẹ̀ Yorùbá ló yẹ ká gbogbo nǹkan tó ń jẹ́ Yorùbá ilẹ̀ Yorùbá la fẹ́ gbà a dẹ̀ fẹ́ gbà lọ́nà tó máa rójútùú ó ní bí wọ́n ṣe ń rìn ó ní bọ́ ṣe ń tọ́ ọ ìdí táwọn kan fi ń fẹ́ máa fi wá ṣe yẹ̀yẹ́ nìyẹn ṣùgbọ́n ṣáwọn ọmọ yìí pé ọlọ́run ti gbọ̀nù ẹ̀yìn jù wọn lọ mo máa ń sọ kinní kan wípé ọ̀tọ̀ ni agbára ọ̀tọ̀ ni oògùn èèyàn lè èèyàn lè máa ṣe oògùn kó dẹ̀ máa ṣẹ́gun káàkiri gbogbo ibi tó bá dé lóòótọ́ ọ̀tọ̀ ní ṣe ewé àtegbò pásítọ̀ ní síkì títí kó lóun bá dókítà jà òun lọ hospital òwe lọ̀rọ̀ mi o okay ṣó possible àwọn onígunnukó wọn ní ẹgbẹ́ tiwọn ìgunnukó ṣèbílẹ̀ yorùbá ni àwọn onítìátà lẹ́gbẹ́ tiwọn gbogbo wọn lè máa gbà àwọn kan máa gbà láàrin wọn ẹ̀yẹn ṣáà ọ̀ ní sọ pé ẹ̀ débẹ̀ torí àdàbí àwọn aláṣọ àwọn yádrẹsà àwọn amúnidára àwọn atóríṣe àwọn ọlọ́kadà àwọn onísìmẹ́ǹtì àwọn oníbídì màtíríà gbogbo wọn àwọn aláṣọ wọn dẹ̀ ní ẹgbẹ́ wọn ní olórí lóríṣiríṣi yes kò ń ṣe pé kákan dúró sínú fóònù kákan máa halẹ̀ ká máa halẹ̀ no kò dẹ̀ dìgbà tá a bá bọ́ sí títì tá a bẹ̀rẹ̀ sí ní pariwo ó ní bá ṣe lè lọ máa bá wọn tá a máa mú sí wọn lára díẹ̀díẹ̀ ó ní nǹkan máa béèrè wàá dẹ̀ fún wọn kò síbi tó máa dé gẹ́gẹ́ bí àjèjì gẹ́gẹ́ bí àlejò tó fẹ́ kíbẹ̀ tó fẹ́ lọ béèrè fún nǹkan tó dára tí o ò ní o ò ní san ìdíyelé tí o ò bá ní ìdíyelé yẹn wàá sún mẹ́yìn wàá lọ bá wọn tó ní òwe lọ́rọ̀ mi o ẹjọ́ ń fẹ́ kẹ́ yẹ wọn kankan wò. so ó ní àwọn ibi tó o máa dé so irú irúpa fẹ́ jáde yẹn sìn irúpa fẹ́ jáde ok ṣé wọ́n ń pè kinní kan ní àgàn wọ́n ń pè kinní kan ní àgàn ṣé tí àgàn bá tí àgàn bá tí àgàn bá bọ́ síta ń sìn ṣé ẹnìkan á sọ pé òun fẹ́ yìn níbọn ṣé ẹnìkan á sọ pé òun fẹ́ yìn níbọn ok ṣé tí àwọn àwọn àwọn àwọn olóró bá jáde ṣé ṣé olójú ẹni tó ṣé ẹ mọ̀ olójú ẹni tó máa ń wò ni ṣé ẹ mọ̀ pé olójú ẹni tó máa ń wò tí àwọn orò bá tò tí orò orò bíi twenty one ní local government to local government àwọn confam orò ni mò ń sọ o mi ò sọ orò orò fake o ẹ orò gidi gangan ó ti yẹ ẹyin tí ó máa yé o ẹ kí àwọn orò kọ́ bọ́ síta kọ́ bọ́ sí ọjà kọ́ bọ́ sí bọ́dà tó wọ ìlú twenty one local government to local government ṣé army kan ló ń fẹ́ yìnbọn ẹ jẹ́ kó lọ yìn ẹ ṣé àwọn ìgúnnukó ìgúnnukó á kalẹ̀ báyìí ìgúnnukú á tò báyìí wàá dẹ̀ máa rí pé ìgúnnukú lélẹ̀ ẹ twenty one by twenty one different different location àwọn ìyálọ́jà tẹ̀lé wọn àwọn amúnidára tẹ̀lé wọn àwọn àwọn ọmọ ọ̀dọ́ ọ̀dọ́ ìlú tẹ̀lé wọn ṣe ẹnìkan wá lóhùn àyìn wọn bọ̀ kò ní irú ẹ̀ mọ́ so but gbogbo kínní ni mò ń pariwo gbà yẹn pé ó ní bó ṣe yẹ ká tọ ṣùgbọ́n ṣàṣe làwọn èèyàn kàn ṣá like kọ́kàn máa béèbú àwọn èèyàn kàn like kọ́kàn máa káṣí cruise ah ẹ jẹ́ ká wà nú ẹ̀mí o ọlọ́run ní kó má káṣí cruise ọlọ́run ní kó má jayé ọlọ́run ní kó má fine ṣùgbọ́n ṣá ó ní béèyàn ṣe ń rìnrìn àjò kálárí àwọn bíi márùn nígbà yẹn ni tátijọ́ dẹnu pọ̀ pé ókè o operation no fracas in Yoruba nation làwa ń ṣe lórí social media ẹni bá ti béèbú mo sọ ń gbà yẹn mo ní tó bá possible ká rìpọ́ọ̀tì ẹni bẹ́ẹ̀ ká dẹ̀ sọ fún pé nǹkan báyìí ló fà á tó bá ti béèbú kan báyìí ká jáde fún ká ṣe program lórí Yoruba struggle yìí ẹjọ́ mà tọwọ́tọwọ́ la fi sọ ẹ stop ẹ kò sẹ́ni tó dáhùn gbà yẹn náà ọ̀pọ̀lọpọ̀ kan sọ̀rọ̀ kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kan ṣe nǹkan tó ń gbà yẹn ni nísìnyí báyìí adúpẹ́ ṣá pé ọ̀pọ̀lọpọ̀ ti ń sọ pé nǹkan táwọn sọ káwọn ayé má bínú ọlọ́run àdẹ̀jẹ́ kárí ẹ̀yọ́nú ayé because nǹkan ló máa ń bí nǹkan kan ẹni tó bú bàbá ẹ̀ ò lè dùnnú sí ẹ àwọn tó bú bàbá tiwa nísìn ẹ ẹ lẹsẹ pé ànímọdé wo bìkan tẹnìkan ti ń sọ̀rọ̀ nípa Chief Májàsọ́lá Ìgbòho níwájú ọbọ onímájẹmú omi dẹ̀ ń yọ lójú mi ṣé kí wọ́n gbé fídíò kí wọ́n máa ní ẹ̀wò mo ti ń ké fún bàbá Ìgbòho mo ń ké ọlọ́run ò ọlọ́run ló mọ ẹni tó ń ṣe tiẹ̀. Yeti Queen, there was a message from a pastor that very soon there will be there will lead a, a, a rally soon that will lead to bloodshed. Army will flee the street. Politicians will run for their lives. Yoruba nation is coming for. Well, uh, I wouldn't like to go much into that, but me too, I'm hearing some stuffs like that. But what we are saying now is that we can secure our land, we can secure our farms, we can secure our families, we can secure our homes, both homes and abroad. Our properties can be safe if we plan very well. Ola, ó láwọn èèyàn kan tẹ́yàn kan kì í dédé náà bọ́ sí òótọ́ nìkan tí ẹni yẹn sọ but ó ń bọ̀ ó ń bọ̀ èèyàn máa ń àwọn èèyàn máa ń dẹ̀dẹ̀ it's just a pity pé àwọn èèyàn wọ́n máa ń láìkí packaging ju òótọ́ lọ tó bá gbóòótọ́ dání tó bá ti ní packaging ìwọ̀nba àwọn tọ́lọ́ ń bá sàmì sí lára nìkan ló máa gbọ́ tiẹ̀ ẹ tí ìrẹ́ ní tó yẹ pé kò so oògùn mọ́ra kò mọ nǹkan kan tádẹ sọ fún yín pé ọkùnrin this mighty man i'm going to bring you to zero mo ti róbìnrin kan rí tó sọ fún tó sọ fún ẹni ẹ dàbí ọba nílùú ni ẹni ẹ wá ṣẹ mi ò fẹ́ sọ̀rọ̀ yẹn jìn torí bẹ́ẹ̀ kọ́ ni mò ń bọ̀rọ̀ lọ́lé ni ó wá sọ fún ọ ó ní kó lọ sọ fún ọba yẹn ó ní tí ò bá repent tí ò bá túbá ó ní i will not leave my house but i will turn you to zero i will bring you to zero point ẹni tó yẹ kó ń lo mọ́tò tó nílé ńlá tó ní nǹkan tó pọ̀ obìnrin ibìnrin wá sọ fún pé i will bring you to zero ó bínú ó ní táyọ̀ bá gbà wọn ni bàbá ẹ̀ wá fóun ẹ má jẹ́ kí n tàn yín ọba yẹn padà tòṣì kó tó kúrò láyé àwọn kan wá orúkọ ọlọ́run nìkan ló máa pè àwọn kan wá orúkọ màlẹ́kà ló máa pè àwọn kan wá àwọn máa ń ni àwọn kan wá àwọn máa ń ni àwọn kan wá ọmọ inú omi ni wọ́n. but it's just a pity pé èmi ọ̀rọ̀ yorùbá tá à ń sọ pé kọ́lọ́ má jà rogun ká má rogun ká má rogun tá à ń gbàdúrà tá à ń ṣe gbá tá à ń ṣàwọ̀ yìí kò jẹ́ kí n ráyè treat àwọn nǹkan kan tó yẹ ká ti treat but mo mọ̀ pé àsìkò máa dé a máa treat yẹ àwọn kan wà àwọn ìran ìran Ọ̀rúnmìlà àwọn kan wà ìran Ọbàtálá àwọn kan wà ìran Ọya àwọn kan wà ìran Ẹ̀là àwọn yẹn ló padà lọ di ti Jésù àwọn kan wà ìran Ọ̀ṣun àwọn yẹn ló ń ṣe Ọ̀ṣun káàkiri hmm? àwọn kan wà ìran ìran ìran irúmọlẹ̀ àwọn yẹn làwọn Yorùbá tó jẹ́ pé wọ́n ti wá àṣírí kan àwọn yẹn ló padà dá bóríjì tó yẹ pé tó bá fọwọ́ kàn kan báyìí àṣẹ ti gún náà nìyẹn ẹlòmíì lo tiẹ̀ nílànà àfa ẹlòmíì lo tiẹ̀ nílànà wòlíì ẹlòmíì lo tiẹ̀ nílànà pásítọ̀ ẹlòmíì lo tiẹ̀ nílànà ìṣẹ̀ṣe àṣẹ inú lóko ẹyẹ ń gbé inú lóko ẹṣin ń gbé inú ìwọ níbi tó ológbò ti yọ kó síta lójú ẹrí ni ṣólógbò kì í bára wọn sùn wọn bímọ ni àṣẹ Ọlọ́run ni ó póríṣiríṣi ẹlòmíì dẹ́wà ó máa pa é pọ̀ mọ́ bí ni ó máa jáwé ó máa jágbò ni kó tó rágbára lò but a bí àwọn kan a fi àṣẹ fún wọn ṣùgbọ́n ṣá àtẹwé àtẹgbò àtẹ̀ntọ́ bí ní aláṣẹ àtẹ̀ntọ́ bí ní alágbára gbogbo ẹ̀ máa ń ṣiṣẹ́ pọ̀ ni kí ànìkan ni kó má ta ẹnikẹ́ni nù lórí ọ̀rọ̀ struggle yorùbá yìí tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ ìtẹ̀síwájú. sọ ọlọ́run ló ń sọ̀rọ̀ ń sìn pé ká ṣera wa lọ́kan ò PDP ò bá jẹ́ APC ò bá jẹ́ Yorùbá Nation be you whatever kódà nínú yorùbá nation gan wọ́n tún ti ń ní kíni o wọ́n tún ti ń ní pé àwọn kan sọ pé àwọn ṣàfẹ́ sọ́ra wọn di ti Màmá Onítìrì àwọn kan láwọn ti sọ́ra wọn di ti bàbá Kíntóyè àwọn kan láwọn sọ́ra wọn di ti bàbá Ìgbòho meanwhile yorùbá ni ṣebí yorùbá nation là sọpà ń sọ̀rọ̀ ẹ̀ ṣebí ilẹ̀ yorùbá lára fẹ́ jà fún okay adẹ̀ ni o dẹ̀ sọ pé o gbà fẹ́ nìkan olólórí kí ló wá fi yẹ kí yẹn dìjà kí ló wá fi yẹ kí yẹn dìjà let us let us let talk stop true so bó ṣe ń rí nìyó tọ́wá ní lọ pé bó ṣe ń rí wa ìgbà tó sọ̀rọ̀ sí bàbá tiwa ń sìn ó jó wa and thank God we have a very good father a very good brother a very good friend kì í dédé sọ̀rọ̀ ohun tó bá fi mú kí bàbá yẹn sọ̀rọ̀ ah nǹkan àbàjẹ́ ẹjọ́ wa dì wọ́n mú ẹ má jọ sọ̀rọ̀ o <laughs> ẹ má jọ sọ̀rọ̀ o mi ò sọ pé wọ́n pé omi ni wọ́n mọ omi ìná jẹ́ nǹkan kan but ẹ ṣáà bàbá dì wọ́n mú ṣe àwọn pé kò tí ju jọ́ mẹ́rin lọ àbíjọ́ márùn-ún tí mẹ́sẹ̀jì jáde tọ́lọ́ndẹ̀ ní kí n sọ wípé wọ́n ti gbé omi burúkú lẹ̀ o pé kí bàbá yẹn kó fi sọ ìyálà ìyá ọ̀rọ̀ kí nǹkan fọ́ kọ́ má jẹ́ kó rí omi yẹn mu o ẹ̀mí mímọ́ ló ń ṣamọ̀nà àwọn tí a ti paṣẹ ẹ̀mí darí tó bá mọ omi yẹn tó bá bínú tó bá sọ̀rọ̀ <laughs> inú àgbàlagbà tó rí pẹlẹbẹ inú àgbàlagbà tó ṣe rógódó <laughs> tọmọdé wò tó ń rẹ́rìn tí àgbà tó bá fi lè lọ ṣín tó wà nínú ẹ̀ ìlú lè parẹ́ o ìlú lè fàya. by now kò bá rọ̀ wá lọ́rùn láti lè stop àwọn mẹ́ẹ̀sì kan débi pé ó máa lójú ẹni tó lè sọ̀rọ̀ sí bàbá wa kó bá jẹ́ pé a ti ń babọ̀ tipẹ́ pé àwọn ò kì í fẹ́ kẹ́ anybody máa ṣe fracas pẹ̀lú orúkọ ṣùgbọ́n bàtí jẹ́ pé some of us náà kò jọ fracas lọ́ fi ṣe bàtà bá ṣe fracas tàbá tún sọ pé àwọn kì í ṣe fracas ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ó ní ìdí àbójútó so we need teamwork tí wọn kì í ẹ̀dí ta fi nídìí ẹ̀ ni pé ẹlòmíì wà ẹ́ ogun lòun ń jà jagunjagun ni a bí ẹlòmíì wà ìṣẹ̀ṣe nìkan ló gbé dání kó kàn máa bá wọn yẹ fáwọn ní à ọ̀nà ò da ẹ má gbà bí o ẹ gbà bí o ẹlòmíì wà à ọ̀nà òdálé ni ẹ má jáde o ẹ wà nù síra o ẹnìkan wá yín bọ̀ o ó máa ṣe bí fún yín o ẹ ṣọ́ra o iṣẹ́ tàwọn yẹn nìyẹn ẹlòmíì wà kò tiẹ̀ gbọ́n kankan tiẹ̀ kó ṣáà máa tẹ fóònù ni kó máa mọ́nítọ̀ bọ́jọ́ ṣe ń lọ máa send the news information ah wọ́n ní ẹ dúró ń bi báyìí ń jọ báyìí o wọ́n náà wọ́n tún ti dé o wọ́n tún ti recover àwọn kan bì kan o iṣẹ́ ti yẹn nìyẹn ẹ wo ta, ni owó fíìmù Titanic wo tó bá wo fíìmù Titanic ká ní pé ẹnìkan wọ́n rí signal ẹni tó ń send signal sí wọn pé ah block wo àwọn wájú yín o àìsí kan dì síwájú yín ọkọ̀ yín ó máa lọ forí sánpọ́n ẹ padà kálẹ̀ nìkan tẹ̀ dúró kọ̀ọ̀kan tiẹ̀ pé wọ́n ní phone call a phone call can save the life of a, of a whole city just a phone call but tí gbogbo wa bá ti bísì tó ní kálukú ń sáré sígbá tó ní kálukú ń sáré sáwo ó léwu ẹnìkan gbọ́dọ̀ wà tó jẹ́ pé òun ò ní sáré káàkiri á dẹ̀ máa monitor everybody tógun tógun tógun tógun dẹ́ni tàdúrà tàdúrà àdúrà lògùn onígbàgbọ́sẹ̀ wọn kí wọ́n máa ń sọ so that is how we do team work ẹni tó dẹ̀ wà nídìí kọ̀ǹpútà ò sọ pé ah torí pé mo wà nídìí kọ̀ǹpútà gbogbo àwọn tó lọ jẹ́ wọ́ríọ̀ yẹn ọ̀lẹ ni wọ́n wọ́n mọ̀ ọ́ ṣe ẹni tó dẹ̀ jẹ́ wọ́ríọ̀ tó lọ fèsì ogun tó lọ ṣẹ́gun fún kò ní dé yẹn ṣèbí wò kọjá di kọ̀ǹpútà ah tóun ò bá dúró di kọ̀ǹpútà tóun ò bá pè yín gbà tó pè yín yẹn ẹ mọ̀ pé máa lọ bọ́ sọ́wọ́ wọn á dẹ̀ pa yín rẹ́ ọlọ́run ló ń ṣọ̀yàn ṣùgbọ́n a ò fi ìgbékalẹ̀ bẹ̀rẹ̀ àwọn tó dẹ̀ fọ́lù èmi mọ̀ wípé mo pariwo ń gbà yẹn but kí lélẹ́ ìlélẹ́ ń sọ ìgbà tá àti máa ó gágágá kí lélẹ́ ẹ lọ wo most of the video tí mo ṣe lábẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ èwo ni ò tí ì ṣẹlẹ̀ kò dìgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní sọra wa lẹ́nu because mo fẹ́ ká wo tàwọn tó jẹ́ pé wọ́n ti fi lélẹ̀ wọ́n ti fi ọ̀nà wọn sílẹ̀ lórí ọ̀rọ̀ struggle Yorùbá nation yìí ọ̀pọ̀lọpọ̀ ni ò níṣẹ́ mọ́ ó dẹni kejì tó ń pè mí lénìí wípé torí Yorùbá nation kò síbi tóun fẹ́ lọ mọ́ pé ṣé àyè security wà pé òun náà mọ̀ ń pa iṣẹ́ jagunjagun òun mọ̀ ń pa iṣẹ́ ọdẹ kí n bá òun wáyè tí mo dẹ̀ ti ní kó máa bọ̀ tó dẹ̀ jẹ́ pé graduate ni. so ẹ jẹ́ ká wo tàwọn tó ti fi ilé ọ̀nà lẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká wo tàwọn tó tiẹ̀ tó ti bọ́jọ́ ọlọ́jọ́ lọ bàbá màmá mo gbàdúrà fẹ́mi rẹ a ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ ẹni bá ní ká bọ́jọ́ ọlọ́jọ́ lọ ọ̀tọ̀ lọ́jọ́ ẹni ọ̀tọ̀ lọ́jọ́ ọlọ́jọ́ ọjọ́ ọlọ́jọ́ ìgbó nígbà ló máa di sí wọn. mo kí yín o gbogbo ẹ̀yin tẹ̀ ń kí wa mú kí yín o ẹ̀yin ìyá ẹ̀yin bàbá tẹ̀ ń kí wa mú kí yín o. kí ló sọ kí lẹ́ni sọ náà mi ò tí ì ka mẹ́sàgì ń sìn but ẹ jọ anything tí o bá ti ń ṣe tí o bá ti sí division of labour ó máa ń léwu torí kì í ṣe gbogbo èèyàn ló máa jẹ́ babaláwo and Yorùbá nation yìí ó ti di ọ̀rọ̀ pé kí ni o ó ti di ọ̀rọ̀ ìmùlẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ti di ọ̀rọ̀ ìmùlẹ̀ tó bá dẹ̀ ya nǹkan tí mo mean by kó di ọ̀rọ̀ ìmùlẹ̀ ó máa yí àwọn kan láàrin wa. but actualization of Yorùbá tèmi ń sọ ó ní ìfọkànbalẹ̀ ti lé toko ti gbogbo èèyàn tó wà lóde kí dẹ̀ ni number one security ẹ jẹ́ kí security wa kó kún <laughs> kì í ṣe ẹni tó jẹ́ pé tó bá yin ṣakabula lẹ́gbẹ̀ẹ́ lásán àbọ̀yin báńgà lẹ́gbẹ̀ẹ́ á ti dákú ni mò ń sọ ọ́ àwọn tó ti fèsì ẹ̀ tó ti fèsì ẹ̀ dandan kọ́ ni kérò pọ̀ o dandan kọ́ ni kérò pọ̀ òun ni ẹ̀ ń sìn mo forúkọ bòlú kan láṣìírí wọ́n ní gbogbo àwọn tó jẹ́ jagunjagun akíkanjú ìlú tó jẹ́ pé wọ́n lé wọ́n lé tó ti kó tẹ́lẹ̀ tó ti lọ tì mẹ́wọ̀n gbogbo wọn ló ti lọ sílẹ̀ nílùú kan sìn torí pé kí ni wọ́n fẹ́ fi ṣe wọ́n fẹ́ fi wọ́n fèsì nǹkan náà ni ta ló mọ̀ nǹkan tó fẹ́ fi wọ́n fèsì olówe lọ̀rọ̀ lòwe máa yé o but ẹlòmíì wà gbogbo akọ́la máa ṣoògùn gbogbo akọ́la máa da aláwo gbogbo akọ́la máa dolúwo ṣùgbọ́n múra sẹ́rọ̀ ara ẹ̀ má tàn ara ẹ̀ jẹ o mọ ibi tí wọ́n wá wà torí ẹlòmíì wà kókàn lọ sílé ni kọ́kàn bá pe àwọn ọ̀rẹ́ ẹ̀ ó ti wà láàbúrò ti pẹ́ o but kò délé rí kò tiẹ̀ máa gbélé wọn nǹkan tó dẹ̀ ń ṣe tí ò fi lè gbélé ọkọ tí ò fi lè tí ò fi lè ṣàbíamọ tí ò fi lè rí aláàánú lọ́kùnrin tàbí lóbìnrin ohun tó ń ṣe ni pé ó ní ìdí kó lọ sílé kó lọ pé gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ tí wọ́n jọ ṣe tí wọ́n jọ ṣeré lọ́mọdé kọ́kàn kọ́ dáná fún wọn kọ́ jẹ kọ́ mu kọ́ dẹ̀ ṣàdúrà fún. bọ́tẹ́lùmí àní mi èwo mi ìmí ti dàbí ẹni tó ń fọ ṣáláńgánu wọn ìmí ti dàbí ẹni tó ń fọ gọ́tà ìmí ìmí ń kólẹ̀ ní mẹ́ni ìmí ń fẹsẹ̀ ní kiri ń lé mẹ́ni I can see with them all wàá pẹ́ ń bẹ̀. ó dẹ̀ máa ń rọrùn o kéèyàn gba àmọ̀ràn níbi tí ilẹ̀ ti lójú bíbélì ní ìlú kan wà ọkùnrin kan bẹ́ẹ̀ ń bẹ̀ ó ní ọgbọ́n tó lè mú kí ogun ìlú kó ṣẹ́ ṣùgbọ́n nítorí pé kì í ṣe ọlọ́rọ̀ ẹnikẹ́ni ò gba ọ̀rọ̀ ẹnu rẹ̀ wọ́n ń sáré kiri síbi tí ọ̀rọ̀ wà wọn ò wá rójú tú ọ̀rọ̀ <laughs> àdìtú wà ọ̀rọ̀ Solomoni yẹn gan kọ́lọ̀ ń ṣàánú wa kọ́kàn wa balẹ̀ lórí ọ̀rọ̀ struggle káti ẹ̀ráyè tún jókòó ti báyìí díẹ̀ sí bàbá ka bíbélì díẹ̀ ká ka Quran díẹ̀ ká ìwò nǹkan tó wà ń bẹ̀ ká ka ìwé wọ́n tún ti ń wọ́n tún ti ń pè wá mo tún gbọ́dọ̀ kú òun bí ìbáyìí sìn ẹlòmíì wa kọ́kàn gbé lọ ilé káwọn ọ̀rẹ́ kan ṣàdúrà fún ni ẹlòmíì wa kọ́kàn gbé lọ ilé kọ́kàn lọ yẹ̀ wọ́n wò ilé kọ́kàn lu bàtà àgàgà wọn tó ti ìdílé oníbàtà jáde yẹn kọ́ lọ sàn tó bá jí láàárọ̀ ẹlòmíì wa tó bá jí láàárọ̀ kọ́kàn bomi sáré ni kò nídìí kó pa ẹran kò nídìí kó pààyàn kò nídìí kó gé apá gẹ́sẹ̀ gé kó kàn bọ́ sí balùwẹ̀ kó bọ́rẹ̀ sí wò kó bu omi kó fi sáré ẹ̀ kó fi omi bọrí ẹ̀ kó dẹ̀ ṣe ìtọrẹ àánú ngbà tí ò bá rẹ́ni sọ fún àwọn nǹkan tó gbọ́dọ̀ máa ṣe lójoojúmọ́ tó gbọ́dọ̀ máa ṣe lọ́sẹ̀ẹ̀sẹ̀ tó gbọ́dọ̀ máa ṣe lóṣooṣù tó gbọ́dọ̀ máa ṣe lóṣù mẹ́ta mẹ́ta tó gbọ́dọ̀ máa ṣe lọ́dọọdún ó wà tó gbọ́dọ̀ lọ́mọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ adúláwọ̀ gẹ́gẹ́ bí ìran Odùduwà gẹ́gẹ́ bí ìran tó ti jáde ìran adúláwọ̀ but wọ́n ti fi wọ́n ti kó gbogbo kìíní lọ and we have to get them back that's why àwọn nǹkan tó yẹ ká ti ṣe àwọn school of history that lè gbọ́ history wa that lè train pa culture wa gbogbo kìíní lẹ I think these are the things we supposed to have been occupying before now but it's never too late me I don't have time to be bullying anybody o máa búyàn ẹ ẹsẹ̀ ẹwọ́ báwo lẹsẹ̀ tiẹ̀ ṣe rí ìkòkò tó bá lómi nínú kì í sábà pariwo kòròfó ló ń ṣe wọ̀nyí ọlọ́mà ṣe wá ìjọ bẹ̀rẹ̀ ọmọ ìjọ bẹ̀rẹ̀ àpàdà jápo sáyà náà ni kò sí bó ṣe fẹ́ ṣe ẹni tí ò rọ́lá rí ẹni tí ò fọlá dàgbà táfẹ́fẹ́ ọládìẹ bá fẹ́ lù gbogbo ayé ló máa di olóṣì lójú ẹ̀ owó lọ́rọ̀ mi o but I don't want to go too far I need to leave this place now ẹ tẹ̀síwájú náà àdúrà wa kò ní sú kò ní rẹ̀ gbogbo ẹ̀yin tá a dìjọ́ ń gbà á ní ìdìjọ́ kábàámọ̀ a máa dìjọ kọrin aleluya ni ilé ò ní dàrú ọ̀nà ò ní dàrú ilé rẹ alójú ọ̀nà rẹ aráyè lágbára ọlọ́run wọn ní fi ẹ̀jẹ̀ rẹ patísì láàrú agbára mẹ́rin ló di ilé ayé mú agbára igun mẹ́rin kínní lórí owó igun mẹ́rin kejì ó di òpó ayé mú igun mẹ́rin kẹta òun ni sàárì igun mẹ́rin kẹrin òun ni ilé tó bá kọ́lé wọn ní ẹ fi òpó wọn ní ṣọ́ọ̀tì ṣe foundation ṣọ́ọ̀tì ṣe ìpìlẹ̀ tó bá fẹ́ ṣe ìpìlẹ̀ òpó mẹ́rin kan ló máa ń kọ́kọ́ rì gbogbo ẹ̀dá tó lò ní sinmi tó ní mi ò ní sinmi òkú mẹ́rin tó di ilé ayé wọn mú á bẹ̀rẹ̀ sí ní lé wọn kiri wọn ní ní sinmi bó tilẹ̀ nǹkan lówó tó ẹ máa gbọ́ kú wọn lójijì ẹ máa gbọ́ wàhálà wọn lójijì ẹ máa gbọ́ àìsàn tí ò tó nǹkan tó wọn mú ọ lọ ni ẹ̀dá tó ní mi àti ẹ ò ní ní sinmi ìwọ ìyá ìwọ bàbá tó ń ṣàmì àdúrà tó dẹ̀ ń ṣe àbúrọ́kàsì yorùbá ẹ̀dá tó sọ pé òní sinmi igun mẹ́rin tó di ilé ayé mú kí máa kọ̀yìn sí wọn gbogbo ibi tó bá dé wọn ní bójú àánú ọlọ́run pàdé wọn ní bá tènìyàn pàdé wọn ní bá táwọn àlùjọ̀nú pàdé wọn ní pàdé tènìyàn ẹ igun mẹ́rin ayé akọ̀yìn sí wọn ni gbogbo ẹ̀dá tó lókun pété mi àti agbègbà mo tún sọ lé ní o igun mẹ́rin àgbáláyé onígun mẹ́rin yàrá tó ń níyàn lára tó dẹ̀ ń túyàn lára igun mẹ́rin yàrá ò ní tù wọn lára abẹ̀rẹ̀ sí ni wọn lára ni gbogbo ẹni tó tọpá ní sinmi ilẹ̀ yorùbá gbogbo ẹni tó ń dà wá láàmú bó tilẹ̀ òǹkọ́ lágbára kọ́ lóògùn tó bó tilẹ̀ òǹkọ́ làwọn ọmọ ọlọ́run àwọn pètò níwọ̀n ìgbà tó jẹ́ pé lórí ọ̀tẹ̀ níwọ̀n ìgbà tó jẹ́ pé lórí àbòsí níwọ̀n ìgbà tó jẹ́ pé lórí ìwọ ọ̀dàlẹ̀ ni á bẹ̀rẹ̀ sí ní bu wọn lọ́wọ́ ni lágbára ọlọ́run gbogbo ẹ̀dá tó láwọn ní sinmi igun mẹ́rin wọ́n wá bá wọn jà ní rówó náà mọ́ ìrìn àjò wá dàrú wọn lójú tó ti kó sílé àbàjẹ́ wọn á kó dé báǹkì wọn ní bá wọn pààrọ̀ ẹ̀ àwọn tó fẹ́ kó èmi àti ẹwà láńdíkàp àwọn kan máa wọ handicap bá a ti sọ ìbẹ́ẹ̀ ló máa rí o gbogbo ẹni tó fi àlàáfíà fúnlẹ̀ Yorùbá ò jẹ́ gọ́vnọ̀ ò bá family Tinubu ò bá jẹ́ títí Ọ̀ṣínbàjò ò bá jẹ́ sí baba Ìgbòho ò bá jẹ́ sí àwọn Abíọ́lá ò bá jẹ́ sí tẹnikẹ́ni tó bá ti wà nílẹ̀ Yorùbá tó fẹ́ kílẹ̀ Yorùbá tòrò ara kó máa tù yín ṣùgbọ́n ẹni tó sọ pé kílẹ̀ Yorùbá kó máa tòbà kó máa tùṣẹ kékun má kébi eku kẹ́yẹ má kébi ẹyẹ kẹ́ja má dùn bí ẹja nínú omi tó ń gbájú tó ń gbẹ̀yìn táwọn ọmọ tó dúró sí gbogbo yín aṣọ iye aṣọ ni o ẹ ní sinmi nílẹ̀ ò ní sinmi lóko ẹ ní sinmi lọ́nà ọjà ẹ bẹ́ẹ̀ ló ṣe máa rí kò ní yí thank you for your time. We shall meet again.